o ti ń lẹ́nu ọ̀rọ̀ earpiece tó cheap ah, ah earpiece. ok ó cheap àbí tí earpiece bá cheap O ó jábọ́ lọ́wọ́ yín kí lèyìn tún Ah fún. Ah. àbò bó ṣe ń sọ̀rọ̀. Ah, máa gbọ́rọ̀. Ah, ah, honestly mo rò pé ti máa kúrò lé ni. ó mà yá ẹ. ó ga. nǹkan tí mo rán ẹ. mi ò bá sì lọ bẹ̀ ẹ má bínú sí mi ẹ bá bèrè pé kí ni reason tí mi ò ti fi débẹ̀. kí ni reason o. ẹ ṣe bó ṣe kù díẹ̀ kí n délé ọ̀dọ̀ wọn mo bá rí kí ni pilot yìí he ńlẹ̀. mo ṣe mú nìyẹn pé kí ni ìṣìwà òkè pé ẹ wá wo chef ìdí ọ̀tí lọ́wọ́ ilé brown yìí nìkan náà ṣì ló ń bẹ̀ pé bí n bá fún yín ẹ lè máa lò. ẹ dúró ná kí ló ń pa yín lẹ́rìn. Ah, mi ò mọ̀ fún wọn ẹ dúró mo bá màámi re he nǹkan lẹ̀ mo wá fún wọn ẹ̀yin kí ló ń pa yín lẹ́rìn ẹ bàjẹ́ gan ṣá. dúró ná sọ́fíìsì yẹn ni ìsọ̀lá sọ fẹ́ pa mí ni ṣé wọn ò ń bímọ ni mo bí ẹni kí ló dé kí ló ṣí ẹ ṣé wọn nìkan lọmọ ni mo ní kó yé he nǹkan káàkiri ilẹ̀ kó yé he nǹkan káàkiri títì kí ló dé pallet tó wà lọ́wọ́ ẹ̀ dúró náà mo béèrè ṣé mi ìlẹ̀ àfọ́ọ̀dẹ ni. rárá máa mú mọ̀ pé ẹ ní ìsọdọ̀ ilé tí ẹ ní kò ní tètè tán ni. èmi ni wọ́n fi ń àbí sórí pallet mi ò ní fún ẹ ẹsẹ̀ bàtà kan wàá mu. ẹ mo dẹ̀ máa tọ́jú ẹ̀ dìgbà tí mo máa rí kejì. gbogbo eléyìí ń sìn báyìí ẹ tó sìn ṣé nǹkan tí mo ṣe ò dáa ni. ee dada ò dáa tó. o <laughs> tún rẹ́rìn. ṣọ́ ṣe mí ni. ẹgbọ́n mi wọn ò fi ṣe yín ọlọ́mọ yẹn kẹfọ́ ara yín ṣe ra yín. ṣé kí mo máa tẹ̀ lọ́ta ń gbòòrò. ẹ máa ah! mo máa lọ padà padà girlfriend má bínú jàre jẹ́ ká wọlé. àpò ah, mi wọlé o inú bí mi seriously. Ah, ah, kí ló ṣẹlẹ̀ kí ló bí ẹnu ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kí ló ń bí ẹnu. wo ẹ̀gbọ́n ẹ̀ ó da grade mi gan lẹ́nu. kí náà ṣe. well kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe ẹ̀gbọ́n ẹ̀ ó ti pẹ́ tó ti máa ń ṣe nígbà míì kò rí bra yìí kó mu wá fún mi nígbà míì lipstick kò rí yìí kó mu wá fún mi mo dẹ̀ máa ń bá a wí i no ma change but eléyìí ah no no no no no i can't take it ó pè mí ó lóun bọ̀ wá sọ́dọ̀ mi ọ̀rẹ́ mi dẹ̀ wà lọ́dọ̀ mi so bó ṣe wá dọ́dọ̀ mi ó wá ní ah bébí o òun fẹ́ fún ẹ ní nǹkan ah, inú mi dùn tó ọ̀rẹ́ mi wà lọ́dọ̀ mi so ó ṣe máa tú polybag tó yọ kíní burúkú méjì jáde ó wá jẹ́ bàtà ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ó wá ní sweet at mi o ó yẹ sọ nìyẹn o keep it màá bí ẹwú ẹsẹ̀ kọ̀ọ̀kan tó kù sí. again hmm. would you believe pé wọ́n ṣe the same thing ní àárọ̀ yìí. wọ́n mú pálẹ̀tì lẹ̀ wọ́n dẹ̀ mú wá sílẹ̀ fún mọ́mì pé kó máa pé eléyìí tí wọ́n ní sílẹ̀ tẹ́lẹ̀ yẹn kò ní tètè tán can you imagine. ṣé ẹ kí n gbé ìgbò yẹn sọ̀rọ̀ ni ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ò àwọn àbúrò gan àti kékékékéké wọn ò o ṣé mo pé ìwọ báyìí ìwọ ni ìfẹ́ ọkàn wọn bí a ti wò bá ti bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa gbọ́. ẹ ta ni ṣé ṣọlá ọlọ́run máa jẹ bí mo ṣe wà lọ́wọ́ tí mo wà yìí wà láì fẹ́ ti tán. má ṣe yẹn. bọ̀dá mi twenty naira. ẹ jọ o ní twenty naira ṣé kì í ṣe owó ni. Ah, ah, bọ̀dá mi ẹ wà ókè o. Ah, wo àbúrò mi mo wà ókè ìbàjẹ́ ah, sórí lọ́dọ̀ tèmi nǹkan kan ò gbọ́dọ̀ waste ah, twenty naira tó ń wò yìí máa gbọ́ mi twenty naira tó ń wò yìí ó ra pure water ah, twenty naira tí n bá mú owó yìí ẹlẹ́dàá mi á bínú sí i nílẹ̀. bọ́dá mi yé ẹ gbà mí o bọ́dá mi di gbalẹ̀ yé. àwọn kan gbọ́ lélẹ́yìí o ṣe ti kọ́ gbọ́ àwọn kan.